والصلاة والسلام على ماذا نبيا بعد وعلى آله وأصحابه ومن تراهم بإحسان إلى يوم اللقاء أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثالث والعشرين في شرح كتاب صحيح السيرة النبوية بين يديه لأبي البزار داود الموصلي بالقرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاهوس نيجيريا انشقاق القمر لن يجب رسول الله التي ترى لكي ونبع محمد صلى الله عليه وسلم من ìtí àmbàlọ̀ òun náà ni àlàyé lórí tíra ìtàn ìgbésí ayé àlẹ́wà Muhammad sọ́bọ̀ ọlọ́run ángẹ́lì ọ̀sẹ̀lẹ̀ àlàyé ti gbáwájú ìdí tó dé ńlá kọtíra náà lórí ìtàn àlẹ́wà Muhammad sọ́bọ̀ ọ̀sẹ̀lẹ̀ èyí tó ní àlàáfíà òun ni àtẹ̀lẹ̀ láti nùjíra àwọn olùmọ̀ ìtàgbésí ayé àlẹ́wà Muhammad sọ́bọ̀ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ nínú alkùnrin kẹrí nílẹ̀ jẹ nínú súnà ìgbà Muhammad sallallahu alaihi wasallam tó lálàáfíà tí ó dàrú tí wọ́n dọ̀wọ́ fún àyíwọ́mọ̀ yìí na a máa ń tẹ́lẹ̀ sí àti mú ẹ̀rí wá látinú mọ̀sọ́lù tàbí létí a ní àwọn ìpìlẹ̀ táwọn mùsùlùmí tàbí mú ìtọ́ka lórí àwọn ọmọ láti náà lọ́pàá pẹ̀lú àti mùsùlùmí àríwá Muhammad sallallahu alaihi wasallam tó lálàáfíà àlàáfíà yìí àwọn onímọ̀ tí wọ́n fi ìmọ̀ sí àgbékalẹ̀ ìmọ̀wà lọ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí ó dàrú látàrídè ní táwọn ọmọ kí ó jẹ́ tó ń pọ̀ látọ̀dọ̀ àwọn onímọ̀ àgbà fún délé mẹ́sàlátú ìṣẹ́fàpẹ̀ fama eléyìí nǹkan yìí ìfẹ́lúkúrú ń bẹ̀rẹ̀ àwọn onímọ̀ látàlẹ́dẹ̀ ní àìyí ìdáfẹ́lúta bá tẹ̀lé rí bẹ́ẹ̀ onítùmá ìṣẹ́lẹ̀ olèmá a látìdé wa nínú ìlú wa a rí ẹni tí ń láti mú àlùkò hánì ní àbíkọ wá láti mú súnà àti àbáhámọ́ sọ̀rọ̀ ẹ̀sọ́dá tí ó bá ti bá ìfẹ́ ẹnu àbá yìí mu òun náà ni mòlérò lọ́dá àdáàmùlọ́ àwọn sọ̀rọ̀ nípa púpọ̀ sí ilé ìṣẹ́lọ́pọ̀ àmọ́ ìṣẹ́lọ́pọ̀ tàbátà rẹ̀ àkọ́kọ́ gbọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn yóò kí wọ́n ti sọ ní kò sí ìṣẹ́lọ́pọ̀ lórí ọ̀rọ̀ mòdírù náà ó ti wà mẹ́. Adé kí àfẹ́ kọ́ tẹ́lẹ̀ sí padà ń dàbá sí àmà mú wá bàbá ti lágbára wọn. Adé tó dúpẹ́ fáwọn ọmọ ìyá wa tí wọ́n ti dìde láti máa fún àfá yìí ní èsì torí pé ìpìlẹ̀ ìsìn àfá ìfẹ́sẹ̀ àrùn náà lọ. Wọ́n lè fẹ́sẹ̀ àrùn àwọn mùsùlùmí lọ́wọ́ àmọ́ nítorí àpẹẹlẹ àti iyì tọ́lọ́ sí ra fún ilé náà. Nítorí bàbá Ah, wọ́n ní kí ọmọ tó máa túnbẹ̀ ṣe ti ni kàkà káàkù sí ọba afá ìbẹ̀rẹ̀ ti darí ẹ̀rú àwọn ọmọ olùdẹ̀ ìlú àtàkùn àyè tí ó bá sọ́ra láti máa láti dẹ́kun ìsọkúsọ tí wọ́n sọ ti gbogbo ayé àdéhìí wọ́n lábàá kéré àti nínú orúgbó àwọn àfá tí ní fún òjì ìrù lé sí wọ́n yọ kéré àwọn tí wọ́n yẹ tí wọ́n bá jáwọ́ lè sọkúsọ amáyíṣẹ́ àbáṣàbá kàrùn-ún káwá fọ́ọ̀gùn àkọ́kọ́ ní díẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ yìí sọ àníláǹfààní àti pílé a ti ní agbára máa sábúkò ní ìsòkó ilé nìyí wọ́n tẹ̀ sọ pé kò pin rárá òṣùpá wò ló pin àkọ́kọ́ òun ní pé ìfẹ̀wọ̀ ẹ̀sẹ̀ kí akọ́kọ́ ka àwọn àṣìlì ìyẹn náà tí wọ́n káwọ́ ka àṣìlì ìwọ̀n èsì fún òdírò lórí pé kòhánì nìkan lọ́jọ́ òdírò àníkà Muhammad sallallahu alaihi àkúnrinlẹ̀ ipé kò sí onímẹ́rin lọ́sọ̀ yẹn àkọ́kọ́ òun ní kí kùránì tó jẹ́ mùsíta fáànílà Muhammad kùránì náà mú àwọn mùsíláàtì wá fáànílà Muhammad sọ̀rọ̀ àrẹ̀sẹ̀lá nínú rẹ̀ ní ìṣẹ̀fà bákan náà ìṣòro òun wọ́n ni mùsùlùmí tó takò yẹn náà mo jẹ́ pé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yóò ti takò ọ̀rọ̀ padà ń bọ̀ wá sórí yẹn náà nítorí pé àwọn onímọ̀ náà ti yẹn wọ́n ti rìn rẹ̀. bákan náà kùránù ti gan bìtáàtì mùjísà mùjísà ni mùjísà lọ́kọ́ ìyá àwọn súnà wọn bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ tí ò sí nínú ọ̀sán hàn kẹ̀lé tó lè fi dé wa sí òjúdà ní fáńdà àwọn sọ̀rọ̀ àṣẹlẹ̀ nínú rẹ̀ ní ẹ̀sìnkú ọ̀sán hàn oúnjẹ pọ̀ oúnjẹ tí ó ju lè tí ó ju ẹ̀yìn kan lọ ọ̀gọ̀rọ̀ wọn jẹ́ ọ̀tọ̀ wọn jẹ́ ọwọ́ rẹ̀ tó sẹ́kù àdúgbò ìmọ̀lọ́lọ́ ti fi fáńdà Muhammad sọ̀rọ̀ àṣẹlẹ̀ omi sọ̀rọ̀ àṣẹlẹ̀ tí ó lè sún nílé tẹ́lẹ̀ ó wá pọ̀ lẹ́nu jẹ́ sábà tí ó lè kọ̀ kan nítorí àkókò àwọn àmọ́ àmì ìtàgé sọ̀rọ̀ bá lè lè òun náà ní ìṣèpá pẹ̀lúkọ̀mà náà kápọ̀ gbọ́ nínú ìpínlẹ̀ رسول الله صلى الله عليه واله وسلم ان يريهم ايه فأراهم القمر شقتين حتى رأوا حراء بينهما أخرجه الشيطان قال عبد الله رضي الله عنه انشق القمر ونحن مع النبي صلى الله عليه وآله وسلم بمنى فقال اجهزوا وذهبت فرقة نحو الجبل رواه الشيطان عن hadith alákọ̀ọ́kọ́ tí a kò mú wá lákọ́sí mẹ́sì rẹ̀ nínú tíra òun rẹ̀ ni hadith wánà nítorí pé mo bí sọ pé alẹ́kùnkùn bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré ni ọmọ tó kéde ló dá àti jọ́dọ̀ àníjà àkàmọ̀ sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àkọ́kọ́ lẹ́ni pé kéde ẹ̀sìn tó dá àníjà àkàmọ̀ nígbà tá a níbi tí wà ní mọ́kíá bí mẹ́tìnà ní Anas lókè dé ọ̀dọ̀ àníga mọ́sánmá sọ́rọ̀ bá wà lọ́wọ́ sọ́rọ̀ na kejì náà ní kí nígbà tí Anas ọ̀rọ̀ jọ wà ní tó fi lọ́dọ̀ àti bí wọ́n lè fi ọmọ ọdún gbogbo ọdún mọ́ ogun ọdún yẹ tó bá wà gbà àti ìjọba látọ̀gbà nígbà Muhammadu sọ̀rọ̀ àlọ́ ó tún gbà wá ìdánù bẹ táwọn àgbà tàbí tí bá mọ́ àdìsí wa gẹ̀rù àwọn afárẹ́bí ó ní bí wọ́n ṣe máa ń bá orú mọ́sá yẹn lò àwọn ìbáwò tàbí kí àwọn tó jẹ́ sìgá ọ̀rọ̀ torí kí ni àwọn ilé bàbá àwọn sọ̀hábà nípẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ àti kí àwọn ìṣòro mẹ́rin tí wọ́n sọ yìí a tí kò tí ó tó sọ̀rọ̀ yìí kò mọ iye àwọn tó gba hadithu yẹn wá ní hadithu yìí hadithu mutawatir kìí ṣe hadithu yẹn tẹ́lẹ̀ kan ẹ̀mí lè méjì àfẹ́lẹ́ sáájú àwa dípò àwọn tí wọ́n gbà wá tó gba àníbà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n jẹ́ sọ àbá àníbà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ àbúrò mọ̀sóòrò níbẹ̀ nínú wa àbúrò àbúrò àbá níbẹ̀ nínú wa òní ìtọ́jú ìyàmẹ́rin níbẹ̀ nínú wa ní àwọn òní wọ́n tí àtù tàwátò táwọn onímọ̀ lè sọ pé bẹ́ẹ̀ lògbòrò nínú àwọn tàbí làwọn náà ń gbà wá mọ́tò lògbòrò àwọn sọ̀hábà yìí ọ̀gbòrò nínú àwọn tàbí tàbí làwọn náà ń gbà wá látọ̀dọ̀ àwọn tàbí títí tó fi di pé wọ́n kọ́ sílẹ̀ ìmọ̀n kòkòrò nìkan gbogbo hadithu ìṣíkọ́kùn kọ́mọ hadithu tí ń bẹ nínú súnmọ́ nìyẹn tí ń bẹ nínú àwọn màájìn àwọn ìdílé ẹ̀wẹ̀ ìdílé tó ń gbà wá ní hadithu ìṣíkọ́kùn kọ́mọ lóṣù bá ti pín oúnjẹ nínú ẹ̀. nígbà míì, ó máa ń tọ́ka lórí a báwọn náà ṣe kọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà ní ti kọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà ní yóò ti tẹ̀ka bí wọ́n ti sọ ọ̀rọ̀ tó bá tẹ̀ka nígbà ní ni wọ́n ti ń sọ àti ní ìyàn kọ́ lọ́dọ̀ àpá nípa ẹgbẹ́ kejì ẹ̀sùn rẹ̀ nìkan ìgbà míì yóò sọ ìdílé yìí ti ẹ̀yìn mọ̀lẹ́yàtìn yóò fi ìdúlẹ̀yàtìn kò ó lè sọ́kọ́ bíbà tí ní ẹ̀sọ́jú rẹ̀ ní ìmọ̀ yẹn ti dá lójú débẹ̀ so gbogbo ana wùmọ́dì bó ní kọ́ ẹ̀kọ́ bó ní gba ọ̀pọ̀ wá látọ̀dà níbi dàrẹ́ nínú máa ń gbà wá látọ̀dà àwọn sọ̀rọ̀ àbà tó jù lọ bóyá ló dé e rí bóyá ní ọmọ bóyá lè ló dà sí bóyá ìnímọ̀ jù lọ àbúrò ọlọ́run tí mòjúlù ti fẹnu káàkà lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ àyè bí ẹni tó yọ pé ìsọkúsọ ni àpá àdáta yìí sọ alẹ́kùn méjì tí wọ́n lọ kí lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn òwe rọ̀ lọ́dọ̀ wọn wà nínú àjọ yìí torí pé àwọn náà ti pé nǹkan tí ọjẹ́ ìmọ̀ nítorọ́bẹ̀ yìí lẹ́yìn ti kẹta lẹ́yìn tẹ̀dá wọ́n gba ìmọ̀ ní àbọ̀dọ̀ wọn alẹ́kùn méjì oríṣiríṣi àwọn ará mọ́gà máa rú ọdún ọmọ ìṣọ̀wọ́ àwọn àjọ tó lẹ́nu àti òríyàmù ààyà ó ní àwọn arábọ́sí àti ìrìnlọ́gbà ní ìlú ọ̀tọ́ wípé kí àmì ìrànwà pààrọ̀ ọmọ ọmọ ṣe pọ̀ sẹ́yìn ó kò tù bá hàn wá ó pín sí méjì ó tù bá ìsìn pín sí méjì ẹ́ ó ní wà nánú máa nàbí ní sọ̀rọ̀ ọ̀tọ́ náà ní múnà àwọn àwọn pẹ̀lú àdúrà Muhammad ní nìlẹ̀ ọ̀tọ́ ọ̀dà ìṣòwádùn àti ìjẹ́lẹ̀ ọ̀dà àbàtẹ̀sẹ̀ pọ̀ tó náà wọ̀ ìjẹ́bẹ̀ ọ̀fẹ́ lọ sí ẹ̀dọ́ òkè sẹ́rí mùdírù àwọn ọmọ tí wọ́n padà tí ó síra pẹ̀lú mọ̀ sí ọlọ́sí lọ́wọ́ àmì ọ̀dọ̀ wọn abáwátá bá ń gbọ́ ọ̀rọ̀ abáwátá bá jẹ́ ọmọ tó fún wa ẹ padà ilé ẹ̀rọ kàá ǹjẹ́ àwọn àfẹ́ẹ̀sì tó ti síwájú láti ìgbà táǹkà Muhammad sọ̀rọ̀ àtàdá tó ti fi umar sílẹ̀ tí wọ́n ti ń gbé ọ̀wà níbi yẹ̀wò ìjà rí nínú wọn tí ma ń sọ pé àníbì lọ sọ ọ̀rọ̀ yìí àníbì kọ́ sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú òyìn olórí nìkan tí ó fẹ́ tàbí lọ lórí àníbì ilẹ̀ mẹ́lẹ̀ yẹn kúlù sọ̀háàbà ọdún gbogbo àwọn sọ̀háàbà pátápátá kúlù sọ̀háàbà sí ọdún gbogbo àwọn sọ̀háàbà pátá onídéédé ni wọ́n kò sí àlò dànù kò sí àlò kúrò nínú àwọn sàábà nígbà Muhammad sọ́wọ́ wọn wà ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀dà láti mú ọ̀sẹ̀ Quran wà ní ọ̀sùn náà ìjẹ́ ìjẹ́ náà ìjẹ́ onídéédé wọn wọ́n á lè fi rinlẹ̀ ìjẹ́ onídéédé òkè nítorí pé sọ àbá kiri lọ bí erí òun láti wá sọ pé ọ̀rọ̀ dáná àti à á ń fẹ́ lọ́dọ̀ wọn kí wọ́n fẹ́ jáde kíra mọ́sọ́lá àkàlì alhamdulilá nínú àwọn tó kọ nípa mọ́sọ́lá àkàlì ṣé padà ń bẹ̀rẹ̀ wọn ǹjẹ́ wọ́n mú ìyẹn wá nínú ṣùgbọ́n sí pàtàkì àkàlì ìgbọ́lá máa ń dábìí àdígbò lálàáfíà ò sísọ abọ́ ò bá ti dàgbà àbí tí o bá ti kéré àbọ̀rọ̀ tó sọ ó ti gbọdọ̀ dé ọ̀dọ̀ àdébí kò tó sọ lọ́rọ̀ ilé yóò sí ìròyìn nìkan òun ni ẹ̀yìn yìí mú wa ilé ń sọ nípa ìní àlàáfíà àdí àdí ìdẹ̀lẹ̀ àdí bákan náà hadith yìí kìí ṣe hadith kan hadith anas ni a gbọ́ yìí ẹ̀rù ti yẹ ká gbọ́ hadith àdùgbé ìrònú mọ́fẹ́ tó ń lọ́gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ náà عن محمد بن جبير بن المطعم عن أبيه قال قال انشق القمر على عهد النبي صلى الله عليه وآله وسلم حتى صار فرقتين على هذا الجبل وعلى هذا الجبل فقالوا سحرنا محمد قال بعضهم لئن كان سحرنا وما يستطيع أن يسحر الله كلهم أخرج الإمام الترمذي وصححه الإمام الألباني نعم حديث كبير بوني بالتنبيه يجب ان هو في كيشي انس نكا ضد حديث يوا عن صحابه عليه عن رسول الله látọ̀dà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní òṣùpá lórí àyà áhàdì nàbí sallallahu alaihi wasallam lójú ayé nígbà Muhammad sallallahu alaihi wasallam hátà sọ̀rọ̀ sí ọ̀kọ̀fẹ́ tí tó fi pín gómìnà méjì ẹ̀ àwọn sọ̀rọ̀ àbáyé òkẹ́kẹ́ kéde ní ìtẹ́sẹ̀ sí méjì kéde níta ibùkéde márùn-ún nínú àwọn sọ̀rọ̀ àbáyé òkẹ́kẹ́ ó ní ọ̀kan wà ní orí òkè bíbi tí ilẹ̀ ní àìsàn àìsàn yẹn kéré ó pín sí ní ọ̀kan wà lóṣù tọ́kan lọ sí táìpù mi táwọn ti rí àìsílẹ̀ láàrin lọ́kà sí nàìjíríà níjọ́ náà wọ́n. tọ́kẹ̀ náà nínú àìsàn ìdùbẹ́ gbọ̀nùmọ́fẹ́ ó ní lójú ayé àdúrà mọ́ sọ́dọ̀ sẹ́dá kí ní ìpín méjì nìyí ọ̀kan lọ sókè kí náà sọ̀hábà wí àwọn sọ̀hábà ọ̀rọ̀ ìjọba àmì àwọn onígbàgbọ́ àmọ́ àwọn ètò èdè ní ọdẹ ń jọrọ lọ́wọ́ lẹ́nu pé nínú ọ̀kàlífà àná wọ́n dé èrò fún un ní pé àwọn fẹ́ka nígbò fún àwọn ní àmì kú ni àwọn tó béèrè ni ó wà ń bẹ̀ ṣe yí ọ̀rọ̀ àwọn tí èsì ọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n tapo mùsùlùmí ní bẹ́ẹ̀mẹ̀ tí mo dúró fi ń tẹ̀lé kódà nínú àwọn kékeré tí wọ́n tapo tí wọ́n béèrè fún pé àbí tí wọ́n ń sọ wípé ọ̀dà tí ó dé sí gbogbo ayé òun rí tí gbogbo òtún fi gbé ó má ti sọ pé ìtàn ìsáàmù nìkan ló gbé ó ní ti táwọn afáàfún wa wípé tí gbogbo ọjọ́ ayé ti gbogbo ayé máa ń bẹ lóòkú dọ́kàn náà nínú àwọn èdè tí àwọn afárẹ̀ fún ẹni pé ẹbí ní kẹfẹ́ lọ́sàn nínú ayé lọ́nà lọ ọ̀pẹ́ nìyẹn bákan náà àwọn tó bèèrè fún nǹkan ní ọmọ òkè nínú nínú wíwọ̀ òṣùpá tẹ́lẹ̀ tí wọ́n padà máa sọ fún ẹjọ́ ní ìlú pé à tẹ́lẹ̀ tó ṣùpá wọ̀ láyé ọwọ́ kù láyé táwọn àti ìdáyé sọ́wọ́ kù àmọ́ àyàfi tí tí ẹ̀sìn bá ti jù wọ́n là tó lọ bá àwọn fẹ́ kí wọn àwọn ọ̀rọ̀ tó so so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òfin tí àwọn kìkìrí wọn sọ ń lọ́wọ́ wọn ní pé fàháwọ̀nà Muhammad Muhammad ló jọ fún wa ní inú bẹ́ẹ̀ wọn gẹ́gẹ́ àwọn náà tún já ìpè لأن كان فرعون ومن يستطيع أن يظهر نافذ كلهم tó bá lọ tó bá tà sí wa ni wọ́n lè ta sí gbogbo èèyàn tí ó ń pè wọ́n wá bá tẹ́lá àti kèfèrí àti mùsùlùmí a eléyìí ò pamọ́ eléyìí ò pamọ́ èyí tá a kà sẹ́yìn lè wáyà yìí ń bẹ nínú súnánà fẹ́lẹ̀rí àkíra mẹ́ta tó gbé tọ́wọ́ lọ sínú èyí tí è ṣe inú tíra wa ìṣíbàtò kọ́mà ó fẹsẹ̀ nílẹ̀ láti tún alùpàánì tẹ̀lé yìí. sábàlù tún sọ́tò kọ́mà ní ayé alákọ̀ọ́kọ́ sáré lẹ́kẹ̀jì ọlọ́ni ìtàkùnkà ti pa wọn ṣàkóso alùpàánà ọlọ́ni àdìkú àtẹ̀yàmù ó ti súnmọ́ lùsùpájẹ̀ fún sí méjì òṣùpá tó sí méjì àwọn kan sí rú dídí ìmọ̀kútọ̀bì apàdàpàdà yóò rọ̀ wọn wọ́n ní ọgọ́rọ̀ káàkùkù àwọn mọ̀kàtúrú náà wọ́n lọ síbẹ̀ ó dá ìtìmọ̀ ní àárín ní fóònù tí ò ní ìwòye tí ò nígbà àwọn ìkan wọ́n sọ bẹ́ẹ̀ bọ́lọ́wọ́ ni wọ́n ń yà ọ̀ ààyà yọ ìlú wọ̀yà fún ìrọ̀sọ́sọ́rọ̀ mọ̀ sẹ́nà tí ó bá rí àmì tọ́lọ̀ fi àmì màmá tí wọ́n rí lábọ̀dọ̀ nígbà amọ̀sọ̀lá sọ̀dá wọ́n sọ pé ìjọ burúkú lélẹ̀ ẹ̀fà nínú ìwáyà ìdí akàtẹ́yìn tó ń sọ Muhammad níbi wọ́n sọ pé àà Muhammad Sars sí Muhammad Sars àwọn ni ọ̀sà jẹ́dù àwọn ni níbi káwọn mọ̀ra ní bẹ́ẹ̀ lọ́lọ́dù tí ká bá fa ayá àwọn wọ́n sọ pé ìgbà ni ẹ á dákun lọ́dọ̀ gbogbo onílà aká ìgbà ṣé èyí ò ti tọ́ka títí ayá ìkùnrin àti ìdíkì ni wọ́n bá ara wọn tí mo ní mo tètè tí mo wọ́n lè tó ayà yìí sí àwọn mo bá sírò wo nínú àwọn mo bá sírò wo ọ̀rẹ́ mi mo bá sírò wo àn àwọn tó ti tú àkùrá àtúwájú tẹ̀sírò wo nínú àwọn tẹ̀síìr ọ̀pọ̀lọpọ̀ zanatari nínú àwọn tó ike yìí ṣẹlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tó wẹ́ tó wáyé lórí rẹ̀ ọ̀rọ̀ yìí ní ìtumà kò lè lè sáfò ìjìmá òtún pẹ̀lú rẹ̀ ẹ ọ̀rọ̀ táwọn onímọ̀ àwọn tó bá pẹ̀lú mà jòkó lórí àga ó lè ní òdòdó báyìí lè àti tó lè kó wọn yọ níwájú ọlọ́run ó ní kí wọ́n padà síta gbangba lẹ́yìn tọ́kàn máa ń sàbẹ̀rù sọ fún wa ìpè wọ́n kú bẹ láyé rẹ̀ sí kú kọ́lọ́run tó wọn tú bá tó tó kú kí wọ́n padà síta pé ìsọkúsọ làwọn sọ ọ́ ibo tó bá jọ pé ẹni tó síwájú tó tẹ̀ wọ́n lẹ̀ pẹ̀lú bàbá ni wọ́n bá sọ̀rọ̀ ìfún tó kú wọ́n mọ́ ìyá yóò tàkù wọn kéde tí bàbá ń sọ ni mòlúùlù àwọn èèyàn ní bàbá lẹ̀ láti jọ yìí àwọn amúsúnlẹ̀dẹ̀ ti bẹ̀ ti tẹ́ kìí tẹ̀ ní ṣe sáàlẹ̀ ní oṣù gbọ́ nǹkan yé nígbà tẹ̀sùn tó kúsọ alẹ́ tó sọ̀rọ̀ lé lórí àwọn onílò kú tó wò tí súnlẹ̀ tí wọ́n ń ṣe níbi àwọn ó ń bá lọ́gbọ́ sọ̀rọ̀ lórí wọn orí pé nǹkan yìí tẹ́ ẹ̀ka tẹ́sùn tó lọ ṣe lọ́wọ́ títí títí ó ṣe àmọ́ kí ọmọ lọ sí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn nítorí òdòdó kí ọmọ pè ní ọ yóò di ọmọ tí ó káwọn ti sọ káàfà tí ò ní sọ̀rọ̀ lórí ilé ìgbé ah, á ẹ̀bádẹ́ wòye sí nǹkan báyìí àwọn ọmọ àwọn ọmọ òjírù mọ́ta ẹgbẹ́ ilé ìfẹ́ nínú kíra tó bá lánà tí wọ́n ti tẹ́tù lè máa sọ jáde ìgbìyànjẹ́ ọ̀rọ̀ ọ̀wọ́ ó ní wà pẹ̀lú ọ̀wọ́ ìgbòkọ́ òun tó abẹ́ mú ìwáyà àbùmọ̀súlù wa káwọn àgbà ti ka ìwáyà Anas bin Malik àti ka ìwáyà Muhammad bin Jubair àpapẹ̀rẹ̀ àtúnfẹ́ ka ibùdáwùdí ọwọ́ akọ́kọ́fẹ́ mú ìwáyà Abdullah bin Mas'ud wa tí ń dẹnu sọ ìbùkọ́lì sọ ìmúsì káwọn òkúrò wa sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní ó ń gbà wá àti músì látọ̀dọ̀ àfáwọn Abdullah بن مسعود قل إن شق الفرع عن عهد رسول الله صلى الله عليه وسلم شقتين قل وصفاتين مثل ما نبي محمد صلى الله عليه وسلم صلى المسجد فقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا قلوا بسيولهم كما صفي اجلوا àwọn sàábà jẹ́rì ìjúlù tako títàwà láàmù ọgbọ́n ní ti sàábà ní nílà akáyọ̀ mú abáwọn tó mùsùlùmí tọ́jọ́ tí ẹ̀lọ́ tọ́ka ilé ẹ̀sùn wa pé náà ìgbìjọ́ òbí ó sì wọ́n àlà àárá jẹ̀lé ìwù ìmọ̀fàṣẹ̀lì olórí ilé ìdìbò gbogbo àwọn onímọ̀tẹ̀ sí ó ní ìlà ànà kọ́ọ̀mọ̀n ṣáàbù pàpáàlù ó ní àyàfà àwọn ẹ̀jọ́ kan ẹ̀ àwọn sọ pé ẹ̀yà ìṣàpàyà títí inú àìsèyámẹ̀ ni ó tó ṣẹlẹ̀ ó ní ọ̀rọ̀ wa ọ̀sán ìgbìmọ̀ kọ́ ànàbí ìyìnà làbẹ̀rẹ̀ ilé yìí nìkan lọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀sán ìgbìmọ̀ kọ́ òun nìkan ní wọ́n mú ẹ̀rí fáàkì ó gbàgbé wa àwọn onímọ̀lẹ́ sọ pé ọ̀rọ̀ tí ò lálàáfíà ni ìgbà tí kò jáwé náà gbẹnu àtẹnugbọ́ ọ̀rọ̀ yẹn ó ní wàhálà ẹ̀kọ́ olùṣàọ̀ ọ̀rọ̀ yóò wọlé rárá ọ̀rọ̀ yìí tako tó lálàáfíà ó tako ìmòdodo láti fọ́ọ̀rù ìjìmá kò lè kò lè tí ìjìmá òun ìfẹ́lúkọ́nù àwọn onímọ̀ kò lè tíwó bí anna ọ̀láwù wà ń ṣápa tó rọ́rọ̀ sọ́dọ̀ sọ pé wà ń ṣápa wà ń ṣápa lọ́nà ẹ̀tàwà ti ṣá ẹ̀tàwà wà ń ṣápa lọ́nà wà ń ṣápa lọ́nà fíìlù mọ́ bí ó kálukú dẹ̀ mọ̀ tí wọ́n tọ́ka lórí tó ti kọjá ni bàbá tó káwá bí ní bí àti àmọ̀ ní mọ́jú ti tẹ̀lẹ̀ ọkùn mọ́jú tó ti kọjá ni àti àmọ̀ ní ti ń bọ̀ ni so tábàlù tó bá gbé mọ́jú dé ní ń bọ̀ wá lérí wọn ni yẹ fẹ́fẹ́ ìlà ọ̀rí ìnàfin àmì ọ̀rí ìnàfin tí ó sọ fún wa tó wà gbé e lọ sí ìdí lọ sí kí n tí èsì ìtẹ̀lẹ̀ mi wà ní sàdáàlìkà mọ̀ ojú rà ìdíkùn jáwọ́bí ọ̀rọ̀ ìrọ̀lọ́ tó sọ ní pé èèyàn ò jẹ̀ sí kò sí láyé wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ pé pàríyàrọ̀ ààyá wà ní ààyá yọ̀rọ̀ rígbò ويقول البشر مؤتمرا وربما ينطق عن التكنيك الثلاثي وعدوني بكنا وضع صيتي بيناني أصبع وهو انشقاق القمر كلمة بكلمة عبد الله بن رضي الله عنه في بقول الدعوة هذا ما ينقل طبيعي ọ̀rẹ́ nàmùgbọ́ wọ́n sọ pé lẹ́lọ́dà bùdá àti ọ̀sùn ló ní ìnà àbẹ̀bọ̀ ìlú ọ̀sùn ọ̀gbà àtẹ̀sí ìjẹta náà ìṣẹ̀bá ó ní kí àbúlá ọ̀sùn ó kílẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀kọ́ pẹ̀sọ́mà yóò sì bá ti pín gẹ́gẹ́ bó ẹ̀ gan pátá làbẹ́kùn kò lè kọ́ ibi mà ọ̀dà síbi pé rìwáyà fáwọn abúláàbí mọ̀sùn bóyá kò dínkù bí ẹ̀dá pẹ̀lú kálọ̀ fi hàn wá. ó ní rìwáyà yẹn kò fi àyílẹ̀kùn lẹ̀ sí ọ̀rọ̀ kan fún ẹni tó sọ̀rọ̀ sọ̀rọ̀ kan so ìtàwọn sọ̀rọ̀ àbà àlàyé wọn tó ké débi tí mo fàyè dẹ̀fẹ́ nìkankan kẹ́ni kan máa wá sọ lónìí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni orí tí a ní sùn wọ́n ní ìlú gbà wá. wọ́n tún sọ pé wàró wà há àdàkàdì yàmá àtún kẹfì عنهم منهم عبد الله بن مسعود عبد وأنس أنس بن مالك جاوة وابن عباس عبد الله بن عباس جاوة وابن عمر أتي عبد الله بن عمر أبا يوسف وسبحان الله وأميرة أميرة بن اليماني أميرة جاوة وعلي بن أبي طالب علي جاوة وجبير بن مطعم جبير بن مطعم جاوة àtàwọn tó tún yàtọ̀ sí wọn àwọn onímọ̀ ní sọ̀rọ̀ yìí rẹ̀. a ní ṣe láti kàkálẹ̀ yìí títí wọ́n gba àdìsù ìṣèkọ́kùn kọ́lọ́rùn wa. Bóun wá ní jẹ́ nìkan, tọ́tọ́ ìṣèkó síbi kan, tọ́lọ̀ sọ pé a lè fi lẹ́ńdẹ̀ yẹn kéré, atọ́ afẹ́ fún fún asọ̀rọ̀ lórí àwọn mẹ́fà àtàjẹ̀kọ́kọ́ kàkàlẹ̀, àti fún ọlá mẹ́fà fún afáwà àdìsù lọ́yìn, a lè ka ìwáyà àwọn èèyàn bí mẹ́ta nínú wa, a fẹ́ kí òdìrú náà tún sọ̀rọ̀ lórí àwọn ọ̀rẹ́ yìí ẹgbẹ́ lè fẹ́ sọ fún wọn kábẹ̀rù ọlọ́run wa pé àpá wí lẹ́jà àtọ́rọ̀ sọpọ́tì ẹni àpá wí kọ́ lẹ́kùn náà wọ́n gba àdìsí wá lórí púpọ̀ lọ́wọ́ pé wà ó wà dáadìíká àmì fún àgbàtí àmúsáàdùn mìíràn tàbẹ̀yìn àwọn tí òǹkà wọ́pọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ onídédé tàbílò ààrẹ tàwàtúhùn wàtàwàtúkùn ààrẹ tẹ́bì ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí àdìsù tàwàtò wípé ó lé ní ìjẹnukunu wọn lórí rọ́ ẹ́ irú wọn náà ń gba wọn náà tàbí látọ̀dọ̀ àwọn sùhárà tá à ń sọ yìí àti ìtùkí ni o lè ṣe kọ́pùlù fọ́nà oṣù pápẹ́ tó máa ṣàgbá ìṣẹ̀lẹ̀ àǹkúlù ìjámọ̀ lọ́bíìr àwọn òǹkà tó pọ̀ báwọn náà ṣe ń gba wá ìrọ̀rùn tó tọ́ ni ó lé òǹkà tó pọ̀ òǹkà tó pọ̀ ní ìjà wa látọ̀dọ̀ òǹkà tó pọ̀ kí ìjà ti gbà wá sọ́dọ̀ sí wa. báyìí òun ni nǹkan tí ìmọ̀ tó pẹ̀lú wa sọ ọwọ́ ni pàpọ̀jọ má sọ̀rọ̀ di láàbí ìlú ó tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ òjíza àlẹ́bí láyẹ̀ ṣúkú bí ahàdó nínú àpèrí ìlọ́rù túbọ̀ ti sọ pé ẹni kan ò ní sáò wípé lérí àárín ìfúnpé wá tó ṣùgbá pé ẹni kan ò ní ṣe yè méjì nínú gbogbo nílàkàì ẹjọ́ ó àníbà Muhammad sallallahu alaihi wasallam òun lọ sọ lọ́rọ̀ àti ipá àwọn sọ̀háàbá ìdíwọ́n bá àrí àgbàyìn àwọn ẹgbà wa ojú wa ń sọ lọ́rọ̀ rẹ̀ pé kí ló dé táwọn kèfè ló wá gbà tẹ́jẹ́ ìgbàgbé mú òjíza ní ìjọba ìkùránì yẹn gẹ́ tó mú òjíza wa ààrẹ ní ìṣẹ́kọ́ pẹ̀lọ̀kọ́mà nínú súrà pẹ̀lọ̀kọ́mà kọ́mọ̀kọ́mọ̀ fi sọ súrà ní òṣùpá pínlọ́lọ́ fi sọ tẹ́ ẹ̀bá mọ́ tẹ̀sí rẹ̀ ẹ lọ wo kí ni àwọn olùfàṣírùnù sọ nínú ọ̀rọ̀ yìí tí ó fẹ́ sáfún gan nígbà tó sáwọn olùmí òun ti ẹ̀ ní tají lọ síbẹ̀ yẹn àbí kájọ sọ pé ọpọlọ láti àmọ́ bí mú rẹ̀ sí àwọn ilé ní fúdù lè wá bá ń tàbá ń takọ́lá kò bá wà nínú àkùnrin akádẹ́ ìdíwó síbẹ̀ àti ìdílé jẹ́ kókó sọ pé ẹ̀gbà ìwọ́ nítorí fún ni ti Kùránì kẹrí tó lọ ọmọ bá máa tàbá sọ ná àìgbà àwọn kùrẹ́ẹ̀ṣì bí gbogbo àwọn àníbi ọlọ́ọ̀bà tó lọ mú àmì wá lọ́dọ̀ wọn lọ́wọ́ wọn bí gbogbo àwọn ìjọ wọn ní òṣègbà náà nìyẹn ọlọ́pàá wọn máa tọ́lá sọ pé wà màmá náà na àmúṣìlẹ̀ àyà ìlà àǹtẹ̀sìlẹ̀ bí na àwọ̀lú ọlọ́dún nǹkan fún ọkọ̀ fún aláṣìíràn máa fi àwọn àmì ránṣẹ́ àyàfi kí àwọn ẹni tó ti síwájú àwọn ẹni àkọ́kọ́ mọ àwọn kẹfẹ́ rí wọ́n pè ní ọ́ nígbà tó lọ sọ

àkókò ń sọ ní pé ìlà àwọn ọ̀dọ́ wọn fẹ́ kí ó sọ ó fi àwọn àdìrí hàn gẹ́gẹ́ ǹjẹ́ tó làwọn ọ̀dọ́ àkókò ká. kẹ́tọ́ sí ọ̀gọ̀rọ̀ nínú àwọn ìjọ àníbi musa òun ni ọ̀gbà nílẹ̀ tẹ̀lé tó àwọn koran ìrẹsẹ̀ lọ sọ ọlọ́ni wàá tẹ̀lé ìyá ìjọba ìjẹ́lì dákùnjù rẹ̀ yọ àlùwẹ̀ ìṣòro wà á lè mú jáde ní ikú funfun lẹ́yìn tó kí ni ikú funfun rẹ̀ ó fi ìrìn àmẹ́lì àìdàmí mọ́tàrí sẹ́nu sùta ọlọ́ni ti sẹ́mi ààrẹ ìrìnàjò àwọn ọ̀pọ̀mì ọlọ́ni àmẹ́sànlá fún ìgbẹ́gbẹ́ mú lọ sọ́dọ̀ fàáọ̀ ẹ̀ àwọn àmì mẹ́sàn yìí àtàwọn ọjọ́ ẹ̀kọ́ fún àwọn ọlọ́wọ́ àtàwọn ìjọ lọ́pàá pé iná mú káànù kọ́wọ́n fàásùfẹ́ ọlọ́run kò kí ni wọ́n kò kí ni wọ́n ọlọ́run padà sí nàìjà àti àyàtúnyà àmùsíọ̀ kọ́ọ̀lù náà làbúrò mú bí lọ́wọ́ bá wọ́n pé nígbà tí àwọn àmì yìí wá bá wọn tó kílẹ̀ tó hàn sí wọn ọlọ́run mọ́ pé ìjẹ́ tó kílẹ̀ lélẹ́ ìjẹ́ gidi lélẹ́ bí wọ́n ti sọ sàhárà náà Muhammad gẹ́gẹ́ bí sọ fún àná nípa ìjẹnugbé wa nígbà tó ti pa pé bẹ́ẹ̀ náà wọ́n ti sọ bẹ́ẹ̀ ti padà fún Musa náà ẹni gbà fún àná nípa Musa gbà fún ló ń tó kéré ló ń kà ẹni ó tẹ́ gbà fún àná nípa Muhammad náà gbà fún ní mọ́jà àwọn kò fọ́ọ̀rọ̀ kúrẹ́ẹ̀ṣì tó ní wọn ò gbà fún àná nípa ìrìnká fún yẹn kò wípé ọ̀rọ̀ ní ẹ̀rù bí bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ ká máa sọ pé kòránì nìkan òun ni òjútà bá ń gbẹ́gbẹ́ mahama ọ̀rọ̀ tí òun múnà dání ni a ń bẹ ọlọ́run ọlá ọ̀sán àtàrà fún òde tí wọ́n ń sọ̀rọ̀ bóyá kò ṣe bá wa sọ àwọn ṣe lórí wọn yìí kí wọ́n bá bóyá náà bóyá ṣe náà bóyá ṣe náà gbogbo àwọn yìí gbà wá gbogbo àwọn yìí wò látàkù fún owó àwọn nǹkan tó ń ilẹ̀ báyìí. sábà jẹ́ wá fún ẹ̀mí àwọn wọ́n lè sọ̀rọ̀ mi àmọ́ tí bá ti láwọn ẹ̀dí ni padà alẹ́ tó rọ̀ tó mọ́ rò tí àwọn tó sọ̀rọ̀ yìí o kì í sọ̀rọ̀ àwọn tó kọ́kọ́ jáde òdodo tó ó dì mọ́ wọ́n wá tó ọlọ́run tó rò gbogbo rẹ̀ lọ́wọ́ so ẹni tó bá ń fún lọ́dá òun yóò jẹ nìkẹ́ tí ìwòjú rọ̀ bá fẹ́ kí ẹ̀ tí ó jù báyìí lọ kí wọ́n yá ti padà àwọn èèyàn tí wọ́n ń gbọ́hùn wọn lénìí wọ́n kí ní sáwọn tí wọ́n gbọ́hùn wọn tí wọ́n ń tapò wọn àwọn ló lè máa sọ sí ní gbogbo àwọn tí wọ́n wọ́ lórí ọ̀rọ̀ pẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀ lénìí wọ́n èyí tó bá padà ó dúdú tó lọ́n bá padà rẹ̀ ní ẹ̀ nípa látọ̀ wá tapò àwọn tó bá jọ kó dúdú ni tó lọ́n bá kó dúdú mọ́ tó sọ tapò kan kó má lóòtú máa pàdó àwọn tẹ́ àwọn kẹ́ gbà sí pé tẹ́lẹ̀ padà sí ibi òdodo wà láì ó sàlẹ̀ fún ọlá yìí torí pé àwùjọ ọ̀rọ̀ ìlànà ápẹ́ ìfọ̀n bí ìlà ká padà sí òdodo ká lọ sí òdodo mú wà wọ́n ní ọlá ni dáadáa ni orí ni àmìlọ́pàá fọ́nàmàkọ́lá ṣe ní ọ̀rọ̀ fún mòdérù ó ní kí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ìtakò ìjìmọ́wò ìlànà ìjìmọ́wò ìlànà ilé ilé ìgbẹ́ nínú àwọn ọ̀pọ̀rọ̀ tí orígun tapò náà bákan náà níparí ọ̀pọ̀lọpọ̀ lè ní àmì ní pé ọ̀rọ̀ yìí panilẹ́nu tẹgbọ́ kan àwọn ẹ̀gbọ́n tó máa rẹ̀ níbẹ̀ gbọ́dọ̀ rẹ̀ tó wà lórí tó máa rẹ̀ níbẹ̀ ẹbí ọmọ ẹlòmí ìjọba kọ́lẹ́tì lórí ọmọ òní pé ọ̀rọ̀ tó ní pàǹdẹ́lì jẹ́ ti pàǹdẹ́ fún torí ní pàǹdẹ́lì jẹ́ ti ń gbé kalẹ̀ ilẹ̀ ti pàǹdẹ́ fún ara ìtúnkọ́ ìmọ̀ àjọ̀dí ya ọlọ́run tó bá bọ́ọ̀bù àlejò àkùnrin ìlúkọ́bí wọn mọ̀ rẹ̀ ó ní ẹ̀yẹ kan ò ní tako wà yìí ẹ̀lùmí lòrò pé tí wá ní ìdáni ti tako ẹbí àti ìní mùjú ń tako kò tako hajj kò tako Qur'an mùjú ń tako Qur'an torí pé kódà ìtako hajj ìtako Qur'an lò alùpàá sọ pé wà máa àti àpọ̀lọ̀ tó lò fàbùkúrù wà máa náà fún àìhù fáńtà nígbà nígbà wọn bá ní òun ìgbà mú títí bá sọ fún ẹbí sílẹ̀ ọlọ́pàá máa ní ìlú wa ọlọ́pàá wà máa yọ̀ sípò àìnáwà ìlú wa ìlà wà fún yóò hà ẹni yóò ní sọ bẹ́rù àbíṣọ́ ọlọ́pàá wọn sọ hàn wà sáárà tó bá fi rú bẹ́ẹ̀ náà kọ́kọ́ tó pé ní kùránì dání lórí bóyá òun ní gbà ní ọmọta bá wá ní sílẹ̀ ká ṣe ọ̀yọ̀ kí a pa ìpínlẹ̀ nínú kọ́ni àjọ̀bíyá ó lè ní ọmọ níta kó wáhì wáhì ní kọ̀án wáhì ní àyè ó lè ní ọmọ níta kó wáhì yìí àyà pẹ̀lú làákàyè àdúgbò lọ́wọ́ ba jẹ́ yóò mọ̀ wá bọ̀ sí i ọ̀rọ̀ lòdì fún àtàlẹ́ mú ní gbogbo gbà lóòwò sọ̀rọ̀ máa ta ṣé ìgbẹ́ fún ojú kọ́ ẹni yìí o ẹ̀sìn yìí o torí kí ni torí kó ti ta wá àti ẹ̀sẹ̀ ni látẹ̀sẹ̀ kó fi ṣubú tó dá fẹ́ kó máa tuntun tó dá kí wọ́n tó ké bàjẹ́ lójú pọ̀ yìí lórí sọ ọ̀rọ̀ yìí torí pé àtẹ̀sáwó ní dídìlá àmì ẹ̀sọ́ lọ́wọ́ máa sọ fún yẹn lórí iṣẹ́ tí yẹn bá ṣe olùsẹ́ ní ìbá ṣe irú ẹ̀ ní ẹ̀sán tọ́lọ́wà bá fàtàlà máa fi sẹ́yìn wọ́n lè fẹ́ kò ní tako wà pẹ̀lú làákàyè àdúgbò náà wọn bá làákàyè jẹ́ mọ́ lọ́wọ́ fásitì rẹ̀ kú lẹ́ máa yẹ sọ̀rọ̀ kò ní ìlú ọ̀kọ̀rẹ́ títí tó fi wá sọ sí àwọn onílàákàyè ọmọ bíbí rẹ́ẹ̀lì tó túmọ̀ sí pé gbogbo àwọn tí wọ́n ń wò ó máa ká ìlú wà nínú wọn kọ́kọ́ máa rẹ̀rìn ẹnu ní ó lè wà ní ara rẹ̀ tó bá kọ́ gbogbo àwọn sọ́kúsọ mẹ́rẹ̀ ọwọ́ máa rẹ̀rìn wọn àwọn ọmọ ẹni tí sọ̀rọ̀ yìí àwọn tabájọ̀ súnmọ́ wọn láti lè dáàbò bo iṣẹ́ tí ṣe tààdà ti ṣe kalẹ̀ láti tún lè tún máa tún ṣe so orí pé ní tí ṣe àdàlórí tí ó fi fáwọn ẹ̀lẹ́kùn náà ní pé káwọn náà wí lè rúdòdó àbí kí ìbá tà ní ìwọ̀n yẹn wọ́n ti ajáde sí ilẹ̀ fún ọkọ̀rin náà lọ́kọ̀ máa ń tẹ̀lé kọmọkọ̀rin náà pẹ̀lú kọmọkọ̀rin ní kékeré káwọn tó lè tó àfà tí wọ́n tó ní àfà ibẹ̀ tó lè darí kẹ́lẹ̀ kọmọ wa fi ọpọlọ làákàyè kọmọ tó kọmọ tó làákàyè wa ṣe ní kọmọ ti tètè ọwọ́ àbí máa wọn tó ṣe padà pẹ̀lú káwọn ilé ìyẹn náà kọ́ máa ṣubú lọ. ẹgbẹ́ ti àwọn ìta sùn èyí tí a mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà travalide ẹbí ká gbé òun dúdú kalẹ̀ kalẹ̀ tètè sí mùdírù tí mùdírù wà fún ẹ̀ ní kéde o akọ̀wọ̀sọ́nà nígbà tá a bá di pé wọ́n ṣubú lọ. Orí tó ń gba bàbá àbá tí wọ́n fọ́ ní kéwòn ẹ́ wọ́n kọ́ àwọn èèyàn lábáwá wọ́n kọ́ àwọn èèyàn ní mẹ́rin àwọn lábáwá yàrá ti fi ka síra síra tá a fi ṣe ẹni ká ló bẹ́ẹ̀ bí náà wọ́n ẹni ká bí kúrò kúrò nínú ìlú kọ́ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ìbú àwọn sọ̀hábà ìsọkúsọ ni ìmọ̀ ń ta kó àwọn nǹkan tó ìtakọ̀ṣẹjá ìmá sọ̀rọ̀ ní ìtú sí tọ́ka kan ní máa lọ́pọ̀ hàn àti ìtọ́kọ̀ dúdú ìwó ní ìdáhùn ìyẹn máa ń dáhùn láìka gbogbo àwọn ọ̀rọ̀ báyìí agbọ̀dọ̀ jìnà sí agbọ̀dọ̀ pé ẹni ìtàkìrì gbogbo ìlú tó bá ní kí àpá rẹ̀ àwọn onímọ̀ sọ wọ́n ní ẹni ìlú tó lọ gbé sílẹ̀ àwọn àpá ìlú síwájú tó wá láwọn àtúnṣe kan bẹ̀ tó wá tún ṣe gbogbo ẹni bẹ́ẹ̀ ló ń jẹ àwọn àfáì òun ló lẹ̀ ṣe dáadáa fún ló ti dáadáa fún wa tó ń jẹ àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn òtún mímọ́ ẹ̀sìn sọ́ọ̀fì yẹn àwọn tí a bá fẹ́ sí ìdílé yóò tún máa dá lọ òdodo tí ò sí ń táwọn èèyàn ń tàkà òkú òdodo yẹn ló táwọn ọmọ wá fún mi ó ṣe gbà á sábà lọ sáwọn kan sọ lọ́nà tí kò fẹ́ kọ́ wọn àdúgbò fi lè gbòdodo lọ́wọ́ wọn káwọn lọ sọ lọ́nà tí wọ́n fi gbà òdodo lọ́wọ́ wọn yẹn tí à ń dá gbogbo lẹ́yìn torí pé gbogbo àwọn ìpàdé òdodo wọn ò ní ní fọ́ọ̀sì táyì náà àwọn abẹ́ ọlọ́pàá máa ń sọ́nà sára ọba tí wọ́n sọ́nà sọ́nà ọlọ́pàá tó ń bínú sọ́nà lórí wọ́n ti sinà gbogbo àwọn èèyàn tó lè ti sinà náà sọ́nà ọba tó sọ́nà ولما جعل انفسنا قوموا اعملوا له اقول قولي هذا استغفر لي ولكم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه